Ah, alhamdulilah wakati ah, ìyẹn ò pọ́sibú ẹsẹ bẹ gbọ́ kí n sọ̀rọ̀ tẹ́lẹ̀ ni ajá ìjọ mi ìjọ mi máa fẹ́ ṣe nàṣẹ́ àti màá kàn ṣe nàṣẹ́ gbé páwọn ni mò ń bá wí ọmọ ti lé lọ́dún kan tó yẹ pé àbábílẹ̀ ìdìbò ló ń sọ̀rọ̀ ní mi ní dákẹ́ bọ́ ọmọ fìdọ́ọ̀sì eléyìí ò ní ṣù pẹ̀lú ló fà ò pọ́sibú mọ́ kí n dákẹ́ kí n dákẹ́ máa kó nǹkan tí ò sí mọ́ mi lẹ́sẹ̀ ẹ nǹkan tó kà náà ẹ mo ní kéèyàn ṣe nàṣíà fún yàn ká tó ṣe rọ́dù fún àwọn oníbídà ní í ṣe ẹ mo dífẹ́ǹdì Sheikh Alabi tọ ẹ bá ń gbé àgájáde ìjọ tí mo gbá àgájáde tí mo dífẹ́ǹdì mo ní ẹ má fi kínní ìdáwàlá láàrin àwa mùsùlùmí tí mo sọ nìyẹn fa tọ ó sì ní gbogbo nǹkan tí mo sáà kà yẹn sá ṣe bídà tí mo kó sí náà nù tó fi di pé ọ̀hún sọ pé káwọn èèyàn má gbọ́ ta ló wá dá ló so ìyẹn ò possible wọn ò bá ti ìyẹn kò sí possible kí n má sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn mọ́ so ìmú gbogbo èèyàn jẹ tán fẹ́ mímì jẹ yẹn yóò máa yọ wọn kúnnú yóò máa yọ wọn kúnnú bíi ìdìnnìlá ṣe bí ọ̀rọ̀ kan tí mo ti sọ ọjọ́ Sunday ló rà lọ́wọ́ ní kó kárí káàkiri àwọn náà mẹ́rin tán bá fà wọ́n dẹ̀ ń wọ́ mi kí n wà lọ́dọ̀ wọn mo ní mi wà lọ́dọ̀ yín àbí sí dandan ni bóun sì fẹ́ wà nínú pé kẹ́mọ́ kẹ́mọ́ bàdá àwùgbà àwọn èèyàn káàkiri káàkiri kó mọ̀ jìsẹ́ ẹnìkankan tó jẹ́ àfàsùn náà mà lọ́dọ̀ yín ẹ ni nǹkan máa ń bẹ̀rẹ̀ ni kíní yẹn máa máa gùn yẹn ni ebi ibi tí bàbá jàbàtà bá dé lónìí ni ò lè padà mọ́ yẹn ṣèbí tẹ̀sẹ̀ ń gbàdúrà bá èdè ṣèbí gbogbo àwọn ẹni yẹn náà jọ ń ṣe ní jàbàtà yẹn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ló mú gbogbo yẹn lánàá tán ló kù nìkan nísìn tèmi tíráì láti sọ nìyẹn náà kí yóò sáà ṣe jùgbò wa máa sọ pé fìdáòsì ni ọkọ àbúbèjì ó ju ẹni wọn lọ́nà sódẹ́fì àwọn náà ra torí mi ò mọ̀ tẹ́lẹ̀ tágbé mi bá ti mọ̀ nípa àwọn náà ni mo ti máa fèsì wọn direct mi ò ní fìdáwọ̀sì bá sin kankan kí èmi ò ń lọkọ àbí fìdáwọ̀sì irú èdè ìdẹ́wò nìyẹn ṣé mọ́lá àbí sọ́láfù náà nìyẹn ṣé bá mọ̀ pé nǹkan tí mò ń sọ òdà ẹ jáde ń sí mi náà àkùrọ́ọ̀nù làwa ẹ jáde sí mi kẹ̀dẹ̀ máa yọ gbogbo bídà tẹ́ bá ti ń rí nínú ọ̀rọ̀ mi ká máa gbọ́ ìtàn fẹ́ẹ́ òní pé káwọn ọmọ lálàsí àwọn ẹ̀ka kiri ṣé gbogbo bí fìdáwọ̀tì yẹn ṣe ń ṣe lórí Facebook so bá ṣe bẹ́yìn náà máa ń rí so bá làkàyè mu so bẹ́ẹ̀ kọ́ mu tó bá mú Sheikh Abdulhakeem Kutubi báyìí wàhálà ni yóò lálàsí àfáàyàn bí ìgbà tó yẹ pé ẹlẹ́bọ̀kan àbọ̀nbídé àpọ̀nrangúndà làfáàyàn tó bá mú Sheikh Abdulgani Juma báyìí yóò lálàsí wọn bó mú Sheikh Abdulfatai Sarun báyìí yàrá gbogbo ẹ̀ mo máa ń gbogbo ah ó jẹ́ ẹ̀kan kọ́ àṣẹ àbọ̀ àbílẹ̀ ìdìbò ganiran àṣà àwọn ganiran so gbogbo àwọn kinní yẹn mi ò tọ́jú pé nbámọ̀ pa àwọn níran wọn láti jọ ẹ̀mí ìmọ̀ òun pé àwọn níran ni àti jáde sáwọn kẹ̀kẹ́ so kọkùnrin wa tàtọ̀ ni kóbìnrin tàtọ̀ ni káwé ní ẹni títò yẹ ní nàìjíríà tájọ wa ṣe ẹni kan tèmi fi ń tí mo fi ń ní tàmọ́ hùl ni pé ah, tí bá bẹ̀rẹ̀ <laughs> ó jura wọn lọ o tí bá bẹ̀rẹ̀ tí bá bẹ̀rẹ̀ yóò lágbára díẹ̀ mi ì dẹ̀ fẹ́ẹ́ mi ìfẹ́ ẹ jẹ́ ká mú bídà onísùnà lè dún bídà dáadáa ìyẹn ṣe problem wàá máa rí nǹkan tó ṣe náà á dẹ̀ wí fún kò ní gbà yóò takò nẹ́sán sọ̀rí ìhà gbogbo àfàsùnà ló gbà bẹ́ẹ̀ kìí ṣe àwọn ìṣe àdáàtì ìyẹn wá yapa yín níbi nǹkan tẹ́yìn mú ní nǹkan tẹ́ pé ìṣe àdáàtì nífa màsáìlù nífa ẹ wá yapa yín níbi nǹkan tẹ́yìn mú ẹ̀yẹ́ wàá sọ di wàhálà ṣé Sheikh Hasan Al-Halabi nísìnyí báyìí ṣé àwọn àfáà Saudi dáwọ́là àrọ̀bíyà ṣé gbogbo wọn náà papọ̀ lórí pọ́ńbídà ni àbí gbogbo wọn náà papọ̀ pọ́nísùnà ni àwọn àfáà rẹ̀ gẹ́dẹ́ báyìí mélòó tiẹ̀ làfáà tó pe lóńbídà àwọn àfáà rẹ̀ gẹ́dẹ́ nígbà pé àfáà sùnà ni kiri táwọn ò mọ bàdá ara wọn bẹ́yìn ṣe ń ṣe ń bíbá èmi ò mọ bá ṣe ń ṣe irú mọ́nájú tiwọn náà mo sọ pé aburú méjì ló wà ń bẹ inú kẹ́ ẹ máa kọ́ọ̀tì àwọn yẹn lórí lọ gbàngbàngbàngbàngbà gbogbo ẹni tí bá ti ń bá ẹni tẹ́ ìpèlú bídíò àti kẹ́ ẹ máa kọ̀dẹ́mọ̀ ẹ lọ tàbí kẹ́ ẹ padà máa sílẹ́kìtì ẹ kò sí kanu méjèèjì so mi ìlera kẹ́ o wọ́n ti sí mi lẹ̀ o àwọn ti sí mi lẹ̀ o mo ti àti ló ti lọ́dún kan tọ́ mọ fìdọ́ọ̀sì yẹn ti sin sọ̀sọ̀ kó sọ sí mi ọlọ́run pé mi ètú gbọ́ ni wọ́n kà wọ́n sọ fún mi pé wíwá wíwá wíwá ẹ̀ filẹ̀ oríbó oríbó òfilẹ̀ mi ò tiẹ̀ sínú ẹgbẹ́ náà mo tún tún sọ fẹ́yìn náà ẹgbẹ́ ọmọ mi gẹ́gẹ́ ni so sẹ́yìn yìí ni màá sọ fún mi ni mo lu àwọn ìdèrèdèrè fún mi tèmi àti ẹ̀ màá má bá fún nǹkan tẹ́ gbé ọmọ mi ní now possible káwọn àbá abúlé ìjìgbò kan bọ́ síta tọ́ bá wọn kan fẹ́ bá wọn ní iṣu pẹ̀lú mi kan bọ́ síta ẹ mọ̀ máa yín ẹ kìíní kan lẹ́nìkan ẹ bọ́ síta ẹ jẹ́ àrítẹ̀mí yìí kádẹ wo dẹ̀lí mi náà kìtà wọ̀ sùn náà káfí yanjú ẹ ó bá parí kẹ́ka gbogbo tí àtọ́ fẹ́ kà síta kájọ wò ó nà ó mi sọ nìyẹn wọ́n ti sí mi lẹ́nà ṣé mi ṣe sùúrù tó ni àló ti lé lọ́dún kan ní kéèsì tẹ̀mí gangan mò ń sọ ọ́ ó ti lé lọ́dún kan náà nínú ìkìmọ̀ òun ẹ̀bẹ́ yìí náà ó súnmọ́ kẹ́ wà ń bẹ̀ náà àṣẹ ìmọ̀ gbogbo ṣe máa ń lára sí mi bẹ́ẹ̀ ni wọ́n máa ń gbọ́ gbogbo ẹ̀ náà gbogbo nǹkan tó máa ń sọ wọ́n máa ń gbọ́ <laughs> sùúrù ò lẹ́yìn mo tún fẹ́ ṣe mi ì mọ sùúrù ọ̀hún ẹ tó bá ní mi sí sùúrù up to this stage kó o náà lọ ṣe tiẹ̀ kárí sùúrù ò lẹ́tí fẹ́ kí n ṣe àti ó ti lé lọ́dún kan mo ń gba ogo kínní ẹ̀ sára ni gbogbo àwọn kọ́mẹ̀ntì wọn tán kọ́mẹ̀ntì èyí àfáàtà anímọ̀lá yẹn náà àwọn tiẹ̀ bàjẹ́ ọ̀rọ̀ àbúbejì yẹn dọ́ọ̀lù gbogbo àwọn alifásùn wọn dáadáa ni wọ́n mọ̀ ló ń tiwọn. ṣé tí bá mú àfáàtà anímọ̀lá ní ìsìn báyìí ṣé tábàjọ bẹ̀rẹ̀ ṣé wọ́n lẹ̀mẹ́ ẹ́ wọ́n kàn lanu pàgántì wọn ni wọ́n máa sọ̀rọ̀ dọ́ọ̀lù ni àwọn ẹ̀yin ni mò ń bá wí ni ìbá àwọn tó máa ń ṣe tàtàtà lórí wọ́sà lórí tí mo dákọ ẹnìkankan ìbá àwọn brọ́dà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rẹ́kẹ́tẹ́ táwọn kan máa ń gbé wàhálà káàkiri ìbá àwọn ni bá wí ni ìdẹ́dákọ anybody. nakọ̀rọ̀ gọ́rùn-ún mọ̀kúsùdà so nígbà tí ìdáwọ́ kẹyìn tí bá ní ẹ lọ kí ó sáwọn àfa súná ní ìsìnkú sọ pé ẹ lọ kí ó ní ṣé àfa àtànímọ̀lá ni máa bá wí kó lọ kí ó ní àbábọ̀lẹ̀ ìdìbò mọ̀ báyìí kó lọ kí ó ní àbí ẹ̀yìn mọ̀ báwí ṣé báwọn ṣàbábù tá máa ń gbé fìtínà káàkiri mò ń sọ mi ìdẹ̀ dárúkọ ó sì á di ká lọ kí ó sì á di inú nǹkan tí nǹkan tún kàn dé mú mi ìbẹ́ tọ́rọ̀ yẹn bá lọ báwí náà ní ìlọ kéwù sáwọn ṣé àwọn ṣàbáwò sàn kéwù ni bẹ́ẹ̀ sì ẹ̀yin máa ń sọrú ẹ̀ ìjọ tí àbúnàbílì lára yín bẹ̀ yẹn tí ẹnìkan tán gbọ́rọ̀ kan káàkiri nígbà yẹn ṣebí àbúnàbílì yẹn jáde gbà yẹn tán sẹ́ǹdẹ̀ sí mi tí mo gbọ́ nǹkan tí àbúnàbílì yẹn ń sọ ni pé ẹ̀yin bọ́dà ẹja lọ kéwù ẹja gbọ́ nǹkan yé o ṣe bó ṣe bó bá fa yín náà sọ so mọ́nàjù yín mọ́nàjù yín ti kọ́ yín burúkú ni tọ́ẹ́pẹ́ yín lẹ sọ nǹkan yóò dáa tọ́ẹ́pẹ́ lómi yín ló sọ kò ní dáa sẹ́yìn àwọn àfáàsùn náà sì mọ́ sọ pé ẹja lọ kéwù ni èmi ò mọ bí kìnìún ẹni sọ á jẹ́ nǹkan tẹ́ mo ní mo kọ́ láfàfin mi mi ò mọ mi ò mọ rí láyé mi ẹja ju jáde síra wa tán ìfẹ́ gbogbo àwọn ọmọ tẹ́yìn ránṣẹ́ yẹn ìfẹ́ ẹ̀ ń bá bí ó jẹ́ pé ustaz tanimọ̀lá náà ló fẹ́ jáde ẹja jáde síra wa ẹ̀ná sọ lórí mi pé mi lè ń bá wí ń bẹ́ má gbọ́ tẹ́gbà bá abilé náà ló fẹ́ jáde ní káwọn náà jáde ẹ ná sọ lérí mi pé ẹ fẹ́ sọ̀rọ̀ lórí mi ẹ ẹ máa gbọ́ náà máa dẹ̀ sọ̀rọ̀ èyí tó bá jó òdodo mẹ́ta máa kó òdodo ni màá mú náà ìyẹn ṣe problem tèmi ẹ̀yin náà dẹ̀ mà mí àti tààrọ́ jù ó rọrùn fẹ́mi kìí ṣe pé mo ṣe ti sáàbù ẹ aláwọ̀ dá mọ́ mi ni kò tiẹ̀ sí nǹkan tó máa ń ní mi lára níbi kí n sọ̀rọ̀ kí n wá rí kò rí bẹ́ẹ̀ kí n wá sọ pé mi sọ bẹ́ẹ̀ mà kò wà láì kìí ṣe pé mo ṣe ti sáàbù ẹ ó ti wà nínú nǹkan tó aláwọ̀ dá mọ́ mi ni máa ń rọ̀ mí lọ́rùn ìjọ tí mo mọ̀ pé mọ́nájú àwọn jàbàtí yàn èyí ṣe mọ́nájú alẹ́ tí mo mọ̀ kò díjọ́ kẹta kí n tó sọ̀rọ̀ kíní yẹn lè bí mo ti fi àìmọye ọdún sọ tí mo dẹ̀ kọ́ ẹ̀rí wá tí mo gbogbo ẹ̀ tí mo kàn ń ṣe gbogbo ohun tó wù mí bẹ́ẹ̀ ó lè náà àní òbí mi ìdúró díjọ́ kẹta mi ìdẹ̀ sọ fún ẹ̀dá àlọ́ òkàbà ìyàwó mi ló kéré jù mí sọ fún ẹni tó súnmọ́ mi jù láyé nínú àwọn bọ́dà tó jẹ́ àwọn ọmọ kí ó àfáà bíbò ni mi sọ kankan fún nínú àwọn brọ́dà tó súnmọ́ mi jù níjọ́ náà lọ́hùn àbọ̀ aisha wọn pẹ̀lú àbọ̀ aisha hm ní discuss yẹ pẹ̀lú anybody tí mo fi bọ́ta báyìí báyìí báyìí báyìí báyìí ọ̀nà táwọn gbà mo ìmúdẹ bẹ̀rẹ̀ kò sí tó kàn mí lónìí wa ń kọ́ nìsín sáwọn èèyàn wa gbóyàn yé ni sáwọn àdúpẹ́ fà lọ ìtàn àjàbà tí a máa ń sọ gẹ́gẹ́ gẹ́gẹ́ gẹ́gẹ́ kí ló kàn pẹ̀lú tuntun tó ga tó ṣẹlẹ̀ ń bẹ̀ nìyẹn so kán kúrò níbi ọmọ tán ránṣẹ́ mi èmi ó mọ lálàṣẹ ayé ẹni mi ní dá lóhùn ẹ̀yin gangan bó ti sáwọ́ ta ni mọ̀ra ló fẹ́ bọ́ ọ̀tà ẹ̀ bọ́ ọ̀tà ẹ jẹ́ kí n mà ya ọ̀yá ẹ̀jẹ̀ àjọ gbága síta tó jẹ́ àbú abúlé ìjìgbò mo rẹ́dì yẹn so èmi ò fẹ́ ẹ eh, jazakumullahu khairan broda wa akuwa Firdaus ẹ eh, a ah, kódà òun lọkọ abúbejì báyìí mi ò fẹ́ irú nǹkan báyẹn ẹ̀yin ẹ fọkànlẹ̀ jáde gangan tẹ́mi ń sọ fún wọn nìyẹn o èmi ti rẹ́dì òun náà ní gbogbo ayé ń gbọ́ báyìí mo ti rẹ́dì ẹ kó àwọn nǹkan tí mo kó sí wa tó jẹ́ bí dáa bóyá bọ́dẹ̀ ni ẹ kó jáde ẹ mú èrè wánu kìtàbù sunna ẹ fi tì í tẹ́ bá ti ṣe báyẹn tẹ́mi bá ti gbọ́ méjì ni tèmi ó pín sí i ó yé yín méjì tèmi ó pín sí àkọ́kọ́ nínú kí n gba kinní yẹn lọ́wọ́ yín tí bá ti rí pé òdodo ni ẹ̀ẹ̀kejì nínú kí n mọ̀ gbà kí n sọ̀rọ̀ lé lórí mọ́dájú tẹ́yìn náà dẹ́ ń lò mọ́dájú pé dandandandandandan anybody tẹ́ bá ti bà dá tẹ́ bá ti pè ní oníbídíà o dandan ni káwọn àkùrọ́ọ̀nù inú àwọn òlàmọ́ kan bá yín gbà àìjẹ́ bẹ́ẹ̀ ẹ ṣe ilẹ̀ hákùn wọn ma èmi sọ pé mọ́nájú ẹ ṣe mọ́nájú ànábì òní mò ń sọ tí gbogbo ayé ń gbọ́ ẹ̀ kì í ṣe mẹ́nájú ànábì nìyẹn bó dẹ̀ ti sọ ti pẹ́ mo ní kì í ṣe gbogbo masáìl òun lèyìn máa ń ṣe ìlẹ̀hàkù èèyàn bẹ́ẹ̀ even bí máa na ìlẹ̀hàkù tí ń gan bí máa na ìlìzáàmù tí ń tẹ̀ sọ pẹ̀lú bẹ́ẹ̀ tó ṣe ń tọ́ yẹn gan kì í ṣe gbogbo èso masáìl masáìl téèyàn máa ń ṣe bẹ́ẹ̀ ni masáìl tó bá níná sún sọ̀rí la yahtamil tí ó bá ní ihtimal tí náà sún yẹn bá ní ihtimal tẹ́ pé ihtimal yẹn wà da'if gan wọn ìbá dá lórí ẹ ẹ lè rọ́dà o kullun yukhadhu min qawlihi wa yuraddu ila sahibi hadha al-qabr everybody lè ń ṣe lọ́dún lè lórí yẹn ṣe problem ẹlẹ́ẹ̀kejì tẹ́ni ò bá kálàfà náà sùn sọ̀rí tí ó sì kálàfà àwọn kan tó yẹ pé mújúmọ́ wà lé tí ó sì kálàfà àwọn kan tó yẹ pé màálù mi náà dín níbi dọ̀rúrọ́ tí ó kálàfà gbogbo àwọn kan báyẹn ẹ ṣe rọ́dù fún ni rọ́dù tẹ wá sí fún yẹn kò gbọdọ̀ bí tẹ́fúríkọ̀ láàrin yín kò gbọ́dọ̀ bí àtàfárúkú bílẹ̀ àrùwá wàtàfárúkú bílẹ̀ abdal kò gbọ́dọ̀ bí ẹ gbọ́dọ̀ kọ̀yìn kò gbọ́dọ̀ fa tabarud wàtàbáhud kò gbọ́dọ̀ fa kò gbọ́dọ̀ fa ìkórira kò gbọ́dọ̀ fa ìkọ̀yìn ara àtàdábùrù jàre kò gbọ́dọ̀ fa àtàdábùrù kò gbọ́dọ̀ fa àtàbáhud kò gbọ́dọ̀ fa láàrin ara yẹn. gbogbo kíní ìwé wa ni mọ́nájú sálàfù fún àwọn mọ́nájú súnà tó ti wà lákọ̀ọ́ tó dẹ̀ lẹ́rìí kò gbọ́dọ̀ fa wọ́n sì tó fi jẹ́ pé ọmọ ìyá ah kọ́tọ̀ wà ń bí báyìí ẹ lè ṣàtúnṣe ẹ tó bá gbà so kinní yẹn ni mò ń sọ so ẹja wo àwọn màsáì tẹ́ ni mo kó sí yẹn ẹja wò tá a bá ti wò wọlé tó bá ti jó dodo ìbéèrè náà mo tún fàlà òbúra ẹ màá sì sọ alana nǹkan báyìí báyìí báyìí ẹ̀yin lẹ ń yí ọ̀rọ̀ mi sí bímọ fúùmù tí nǹkan tí mi ṣe kọ́sìdù rẹ̀ ẹ̀yin dìfẹ́ǹdì arábí ẹ̀ lérí ibi tí mo sọ pé ẹ mo fẹ́ dìfẹ́ǹdì mo láàfáà ni bó dẹ̀ ṣe jẹ́ àfáà yìí ọmọ tí ń wí kò dẹ̀ sí ọ̀rọ̀ tán lẹ̀ mọ́ tí wọ́n ṣe ìtìhámù ẹ̀ pẹ̀lú ẹ̀ tá àfáà yóò sọ̀rọ̀ lé lórí ó lè jẹ́ nínú àwọn ọmọkọ́ tí ó sọ̀rọ̀ tí yà rẹ̀ mọ́sálà tá a ti mọ̀ nígbà tá a ti wà ní jàbàtíyà tá a fà jáde ni mo ti mọ ọ̀rọ̀ ẹ̀ ti pẹ́ tí mo ti ń kà ń pa rẹ̀ even nígbà tá a wà ní jàbàtíyà ó kàn jẹ́ pé ńgbà yẹn ojú kan tá a máa ń bá kiri ńgbà yẹn ojú kan tá a máa ń bá kiri tó kẹ́ni kakú sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tó bá fẹ́ sọ kó dẹ̀ máa lọ èwo ni ká wá dúró kò sórí ọdún mẹ́ta ọdún mẹ́rin ká tó wá mọ sọ pé ẹni tí ò bá ti gbà ó àlẹ̀ mọ̀ ní ìbò náà ti ń serú yẹn ìṣèádọ́ ìṣèádọ́ àti àwọn ìlànà òní ìyẹn ló fà tó pé àwọn ìlànà wà gangan tọ́jú àwọn àfáwà tó ń kọ tíra fún wa àwọn kò sí lórí mọ́kìfù kan náà tọ́kù bá sí lórí mọ́kìfù kan náà bó wàhálà wa tá a jẹ́ tọ́lá bá wọn táwa fẹ́ pé níbi báyìí o ẹni tí ò bá ti gba ẹ tí ì announce pé lágbájá tó ń fídíò àná mi so mọ́lájú tẹ́ tẹ́ ń sọ gan ẹ̀ perfect ẹ̀ because tẹ́ bá ti perfect ẹ̀ ni ìṣẹ́jú mélòó lẹ́yìn fi máa ń ṣàlàyé nǹkan fún yẹn ẹ̀ tí wàá wà lórí láti bí ọdún mẹ́ta nísìnyí náà àti gbọ́kẹ́ sọ pé ẹ̀ kàn ń sọ pé ẹ̀ hà dárọ̀ ẹ̀ ń ṣe kínní kan ìgbà wọlé fẹ́ hà dárọ̀ dá tàdírù yẹn gan òye lómi nínú so gbogbo àwọn nǹkan yẹn wà <laughs> yóò lágbára díẹ̀ yóò lágbára díẹ̀ àwọn èèyàn ní ká kó mara rẹ̀ bó ṣe jẹ́ nínú ìlú wàláì làzim bí àṣà ṣèkà aláṣẹ wọn ní ẹja máa fẹ̀gbẹ́ tira wa bódẹ̀ sí dáa nìyẹn ká máa fẹ̀gbẹ́ tira wa ní o tá a bá fẹ̀gbẹ́ tira wa tá a bá yẹ ẹ̀gbẹ́ lára ara wa ní ká kó mọ̀ ibi tó ń wà o ní nàìjíríà tá a jọ wà lónìí o ní ká kó máa mọ bábọ̀ ara ẹ̀ bọ̀ wàlọ́ọ̀hì wàlọ́ọ̀hì oxum bìrọ̀bìl kàbá mi ìfẹ́ mi ìfẹ́ kó àtàlẹ́ àbí mo ṣe ń sọ̀rọ̀ yìí náà mi ìfẹ́ kó rí bẹ́ẹ̀ mi ìfẹ́ kó rí bẹ́ẹ̀ àtàbí mo ń sọ̀rọ̀ yìí náà kò wù mí because mo mọ̀ pé tí n bá bẹ̀rẹ̀ tí n bá bẹ̀rẹ̀ kò wù mí bọ irú ẹsẹ ẹgbẹ́ òní ṣé kàbá bìlẹ̀jì kò sí lè máa rán àbúfìdọ́sì mi kó àwọn ẹ̀yìn náà tó wà máa endorse kí bóòlù ẹsẹ lè máa pariwo ọ̀rọ̀ mi káàkiri láti gbogbo ẹ̀yin náà mọ̀ náà ẹ̀yin àfa gbogbo ọ̀rọ̀ tí mo máa ń sọ láti jọ ẹ̀ tí mo máa ń dárúkọ àbá òbílẹ̀ ìjìgbò síbẹ̀ ìgbò ìbò ni mo ti ni mo ti yẹ̀yẹ́ wọn àbí mo dárúkọ wọn síbi aburú rí mo dẹ̀ mọ mọ́nájú tán ń lò. ayé àná níbi àwọn màwákì fún mi àjọ sí lórí àjọ sí àwọn màwákì fún mi ọ̀nà tẹ́ fẹ́ máa gbà bàdá àwọn èèyàn mi ò sí bẹ́ẹ̀ náà mo dẹ̀ ń sọ yìí mo dẹ̀ máa ń sọ mo máa ń mo wà pẹ̀lú yín fíìmà wà wà ó khalifukum fi ma lam yuwafikum àwọn lam yuwafikuhuma èmi dẹ̀ máa yapa yín níbi tẹ́ yorùbá ti bá ṣùgbọ́n kẹ́ ẹ sọ pé ẹ̀yin tẹ́yin bá ti bàtà o làásìm ẹ gbọ́dọ̀ bàtà ẹ̀ là mo sọ pé kẹ́sẹ̀ gbogbo mọ̀sáyé tí mọ́sálà báyìí bá gbójú wa mo wà pẹ̀lú yín bẹ́ẹ̀ kájọ ṣe ilẹ̀ hàkọ́ ẹ nìyẹn tí mọ́sálà tí yóò bá gbójú wa bẹ́ẹ̀ mi ì sí pẹ̀lú yín tèmi sọ nìyẹn náà ó dẹ̀ hàn níbi àwọn ọ̀rọ̀ mi tí mo máa ń so bá àfàsùn náà dẹ̀ sì máa ń rí ara wọn náà ni ìyẹn ò dẹ̀ ní kí n kórìíra yín ìyẹn ò ní kí n máa kọ̀ndẹ́mù yín bí ti ń bọ̀ màá sọ pé mi ì sí pẹ̀lú yín níbi nǹkan báyìí tèmi mọ̀ nínú mọ́nájú sálàfù tájọ ń pariwo nìyẹn o màá ní mi ì sí lára yín níbi nǹkan báyìí mi ì dẹ̀ sí níbi mọ́kì fún yín bọ́ ìyín ò yọ yín kò náà fà sunna kò dẹ̀ yọ yín kó ẹni tí máa pọ́nlé kò dẹ̀ yọ yín ní ẹni tí máa bàbàrà láàlára kò yọ yín kò mẹ́ àlọ́ òní jẹ́ kẹ́ ẹ ṣe nǹkan tí ó fi yọ yín kó lágbo sunna kò sì jẹ́ kẹ́ kò sì jẹ́ kẹ́mi náà ṣe ṣùgbọ́n gbogbo àwọn kan wó ti wò tí tí fìdáwò sì ń sọ yẹn àkàkà wọn ní kéèyàn ṣe nà sí àfúnyàn so àwọn àfọwọ́n bídà ní sọ ẹ̀dá kun ẹ wo ohun tí ẹ fẹ́ fi yọ mí ẹ̀kejì mm, mọlọ́n tako márùn ẹwu ọmọ ẹjọ́ kejọ́ ọmọ tako márùn ẹ english mo kọ síbẹ̀ ìwọ náà dẹ̀ lọ school ibo ni bride price ti ń jẹ́ márùn nù sẹ̀rí àpò yé mi mi gbórí tí mo ti ń ka ìbò tèmi musa ń ṣe ìmọ̀ pé kí ló dáhùn ṣe báyìí àbúnà bíìlì náà gbé àwọn náà o kémi lọ tún bá ní ní price <laughs> wà láì ẹ dẹ̀ ń lo gbólóhùn márùn mo dẹ̀ kọ bride price síbẹ̀ ẹ̀yin dẹ̀ ń lo gbólóhùn márùn ta ìṣesí yẹn ta ni máa ń ṣe ní nàìjíríà wáyé kókó ọ̀tọ̀ ní tẹ́ni ẹlẹ́ni ó sọ ọ̀tọ̀ ní tẹ́ni máa gbé ẹ lọ gbogbo dictionary ayé ẹ wo bride price ẹ dákọ̀ ẹ bá ń wo túmọ̀ rẹ̀ ibi tí yẹn bá ti àjọ mẹ́sìn ẹ̀yin dẹ̀ ń lo gbólóhùn ọmọ fìdọ́sì yẹn náà gbólóhùn márùn ní ń lò ẹ̀yin àbúnàbí náà gbólóhùn márùn lẹ̀ ń lò tí ì sì kọ́ márùn síbẹ̀ yìí bride price ò dẹ̀ túmọ̀ márù àbí ṣe bí ebi ebi ebi ebi máa nà ṣẹ́rí láfi wo nǹkan ṣé márù nù ṣẹ̀rí àwọn ni bride price táwọn eléèbó ń tú lára ara wọn. wọ́n sọ fún yín pé àwọn nǹkan tí àwọn fámìlì ìyàwó tán ń request lọ́wọ́ fámìlì ìyá ọkọ èyí tí márù náà ń pè yín nù ṣẹ̀rí à tó fi á di pé ah bó bèjì o ti kó sí kúfúrò àfi kọ́ lọ túbà o ah ìtì ẹ̀mọ̀ kọ́ rewọ́ọ̀sì tó báyìí o yéye wo nǹkan ọ̀tọ̀ ni tá a sọ. So láti jọ́ tán ti ń sọ̀rọ̀ Sheikh Imran Eleya nísìn ẹ̀dá kunjọ́ òní mo dákọ̀ tí mo ní a ah, Sheikh Imran Eleya o masha fásánà ni ìyìn dákọ̀ rí ẹ̀yin lẹ́ ń ṣe ọ̀rọ̀ mi lẹ́ ń gbé ọ̀rọ̀ tẹ́ ẹ gbọ́ lẹ́nu mi tèmi fi ń ṣe nàṣíà ẹ̀yin lẹ́ ń gbé lọ sí ibi tó wù yín láti fi jàrọ́ àmì ẹ̀ sì lè rí mi jàrọ́ à Nàìjíríà yìí láyé láyé ẹ̀yin tẹ́ kóra yín jọ ẹ náà nìkan náà ni èyí ọmọ fìdọ́ọ̀sì ìwọ gangan wà nù gúrùpù mi group méjì ó tún wá wà lórí telegram mi náà di àárọ̀ yìí àwọn tó fẹ́ yọ fúnra wọn náà ṣe yọ láàárọ̀ yìí wọ́n yìí sọ fún mi wọ́n láwọn ti yọ nínú telegram nínú whatsapp lánàá wọ́n ní wọn náà ló sọ pé o sì wà lórí telegram náà o kàn sì yọ o wọ́n láwọn sì ti yọ kò kàn mí àwọn yẹn sì ti ń pè mí ti pẹ́tipẹ́tipẹ́tipẹ́ fìdáwòsì yìí má wà lórí go ẹ fílẹ̀ náà ètò mi ò ní problem pẹ̀lú yín tẹ́ ẹ bá ní àwọn nǹkan kọ̀ọ̀kan tẹ́ ẹ ń ṣe tẹ́mi ò gbà wọlé ìyẹn ò yọyín kò ní àfàsúnà lọ́dọ̀ mi kò sì yọyín kò sì sọyín dẹni tí mà á lálà sí hmm, mi ṣe jàbàtà súnà lèmi ṣe ọ̀dọ̀ jàbàtà ni gbogbo orúkọ báyẹn wà tẹ́ ẹ bá ti lè tẹ́ ẹ bá ti lè tẹ́ ẹ bá ti lè kálàfà àwọn shibron wọ́n ti yọyín nù ebi ò ṣe mi ìsínú jàbàtà mọ́ mo bọ́ ìwé yẹn lẹ̀ pápátá ni gbogbo masáyì tí mo tírìtì nínú jàbàtì yà mọ́ ìṣẹ̀wá ń rí tírìtì ẹ̀ padà gbogbo ẹ̀ pátá mo rìfísìtì gbogbo tí àti mo kà pàwátá ni mo refuse tí mo sì wá fi àyínú bá sọ̀rọ̀ gangan tí yẹn fi wo nǹkan tí ni mo sì fi wá ti bá sọ̀rọ̀ náà tí nǹkan tá à ń kà gan lórí bẹ́ẹ̀ ni àbí èsì bẹ́ẹ̀ tó bá rí bẹ́ẹ̀ máa filẹ̀ tó bá rí bẹ́ẹ̀ máa takò so bẹ́ẹ̀ mi ṣe ń ṣe nìyẹn bí mo ṣe ń ṣe nìyẹn so gbogbo àwọn nǹkan yẹn ni ìmọ̀ ibi tẹ́ ti ń mú àwọn nǹkan yẹn fún mi ṣé kò ìmúràn yẹn lẹ́yà ṣáájú ìgbà kan tán sọ̀rọ̀ nípa democracy mọ̀rọ̀ dàlẹ́ wọn ìgbà náà mo wá ní ah, ẹni tó ẹ mo wá ní ah, ẹni tó bá mo ní bó mo ti ẹ̀ sọ̀rọ̀ yẹn mo ní ah, ẹni tó bá jẹ́ àfa sunna kò yẹ kó máa sọ̀rọ̀ ọ̀tẹ̀ ń yìí tẹ́ fi wọ́n sọ pé àwọn tí ò lọ dìbò bóyá ìpè wọn Boko Haram àbí nǹkan gbà yẹn or something like that wọ́n dára jẹ́ àfa sunna òsínwá ẹ̀yìn ìgbà ayédèlélẹ́yìí tó kọ́ àti pé gbogbo gbẹ́tìgbẹ́tì gbẹ́tìgbẹ́tì míì bí n bá gbàgbé gan ó dà pé mo ti sọ́nà ọ̀rọ̀ mi náà àbí brọ́dà kan bí mi léèrè náà ẹni yóò gbádùn nínú súnà mi ò sì pè wọ́n láfa súnà but kéèyàn pè mí lórí fóònù kó máa sọ pé ẹ jọ̀ọ́ lágbájá ṣe kinní kan kí n máa sọ pé yes oníbídà kí n máa sọ pé yes kèfèrí ni mi ṣe lórí fóònù because mo mọ àwọn shabab tó wá lọ fi david náà lẹ́ẹ̀kọ́ màá sọ fún ẹni yẹn pé ẹ wò kánú àfa súnà tó bá wà ń bẹ̀ yẹn ẹ fọ̀rọ̀ ẹ tó wọn létí hátà tó fi mọ́ kéèsì ọkọ àtìyàwó gbogbo àwọn tí máa ń pè mí gbogbo wọn náà ni ó mọ̀ gbọ́n tí mo sọ yìí tíyàwó kan bá lóun fẹ́ kú lọ́dọ̀ ọkọ àbí ọkọ sọ pé òun fẹ́ kọ ìyàwó òun lẹ̀ ẹ̀ ó ṣe báyìí ó ṣe báyìí ah ṣé mo lè kọ́ èmi ó sọ pé ara yìí lè dájọ́ kínní yẹn ẹ pe àwọn àfáà tán wà ní fisíǹtì yín ẹ fọ̀rọ̀ yín tún wọn létí àwọn ò lè go into kínní yẹn so wọn ó mà bó ṣe rí gàgà bó ni mo ṣe fẹ́ ṣe tẹ̀fíríkì lórí fóònù nǹkan tí mi ì sí ń bẹ̀ tí mi mọ̀ bóyá ẹni ẹ ló fírì mọ̀ wá fún mi tí mi mọ̀ bóyá òun gan ọ̀tọ̀ ní tẹ́ni ẹ sọ ọ̀tọ̀ ní tẹ́ni ẹ tó gbọ́yé ń bẹ̀. so ẹni tó jẹ́ dáríyà tó ń pèpè ó gbọ́dọ̀ ó gbọ́dọ̀ ní intelligence tó gbọ́dọ̀ wà intelligent láti pé intelligence yẹn gbọ́dọ̀ wà ń bẹ̀ débi pé kò gbọ́dọ̀ sáré máa bẹ́ àtàsárúrò fi tafsiki wa tabdihi wa takfir mamnu min hadi shari'ati al-islamiyya ìmáa bẹ́ẹ̀ kásáyé máa pèyàn lẹ́lẹ́ṣẹ̀ kásáyé máa pèyàn kèfèrí kásáyé máa pèyàn ní oníbídíà èèyàn gbọ́dọ̀ wà hàlẹ́ àdàr ìyẹn ló fàtọ́ ẹ̀kọ́ ànábì gẹ́gẹ́ fúnra ẹ̀ ló wọ̀nù wa man qala li akhihi ya kafir faqad ba'a bi aduhuma. so ẹ ń bá sọ fún ọmọ ìyá rẹ pé kèfèrí ìyẹn là ànábì fi ń wọ̀nù wa ká má bẹ̀ kì í dẹ̀ ṣe kùfúrù nìkan àti bídíà náà tó ni tí gbogbo nǹkan tí fìdáwọ̀sì wa tó ilé ẹni ṣẹ̀dá